وشار الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار أجرنا وإياكم من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يقوم لي وحناك أو مكالين وبا إلي أقول هاجنا نايك آني أو إنه هو ربيع الأول إلي إرائي ìràyà náà ka ọkọ ìràyà ka ẹ àtẹtẹ tí yóò lẹ nàtúrẹ òru rẹ ó wà nìyẹn náà yọrọ ìrànlẹ tó tó mọlẹ sọlọ náà wà nìyẹn sálẹ ọmọ mi hijira ọrọ mọkànlá mọlẹyìnà dọsẹ rúbọ ìwọ ìyá náà ìfẹ ààyè ọ̀ọ̀nyẹ ẹnu mọ́pọ̀ àbà ẹnira àkàkà ẹ òlẹ̀ àbákọ́rẹ́ àwọ̀rẹ́ ولك يا شعب تربية الأولاد طريق في ضوء الكتاب والسنة سيرسو في كتاب والسنة أن عبد السلام ابن عبد الله سليمان نمجي صالح ابن فوزان الفوزان دم تقديم دم مقدمة yàrá wọn kọ́ dídá ma ọmọ bẹ yàrá arọ̀dọ́ a ọ̀ yìí ti ọwọ́ àgbọ̀rọ̀ tó rọ́nyẹ̀ lẹ́ gbogbo rẹ̀ wa ní masọ́wọ́rẹ̀ káyà mẹ́ ayé yẹ̀rẹ̀ ọ̀ìdáná yìí ká ọ̀nyẹ́ náà gbogbo rẹ̀ wa yẹ̀rẹ̀ aláfíà lọ́ba sí yuzi àti ọ̀nyọ́n wọ́ta ọ̀nyẹ́ aláṣà jìnnà lọ́bẹ̀ ọkẹ wọpọ ọmọ ẹbí anáìka àga ọrùn ní ẹnẹ ṣẹṣọ ẹmìn jù ní fi tàbí ẹsẹ àbùnà ẹhìn iná ìmọ̀sówó lè káyè ẹnì kújẹ́ nìní dẹ́ẹ̀nì pàtó lòbóró ìmìlámiyọ ìlú ọmọlọ́wọ́ àánà ìfọmọ́lùmọ́nà wọ̀dáàlà ọgbọ̀wọ̀ ẹ̀nà ìwọ̀nà wọ̀yọ̀wọ̀ àfikúnmá àbíkọ́dún mórí ọ̀mẹ̀ká yẹ kókọ́rẹ́ náà ní mẹ̀dá ní ọ̀ẹ́dẹ̀rẹ̀ náà sọ̀kànná òmúyẹ náà kọ́nà ọ̀nà ìdìbà ni balabiya ni àṣẹ ọkẹ̀ nẹ́ẹ̀mà ni mẹ́bọ̀ọ̀rọ̀ ẹ̀yìn sẹ́bà ànyàmọ̀ òye ẹ̀yìn sẹ́bà ànyàmọ̀ àbẹ́ǹtẹ̀ hún ọ̀nà ọ̀dọ́ wàhálà masọ́mọ́lẹ́ àwọn wàhálà ṣe ti ní skúlẹ̀ náà wọ̀n kọ́wàá ṣe ti ṣe náà wàhálà ṣe ti ní kéwọ́ náà wọ̀n kọ́wàá ṣe ti náà ọwọ́ bẹ̀rẹ̀ mọ́ náà ló wà sí mọ̀kọ́wọ́ ìkéwọ́ náà ọ̀bí ìbàdúrà dọ́kẹ́ wọ̀lẹ́zálìkà ọkà gbọ́sànà alẹ́kà bìdúrà ààyẹ wọ̀nyí àti àdá kawa bàdúrà wọ̀tàdọ́rọ̀ ilẹ́yìn ló wá ṣíọ́ húnmọ́ mọ́lì ló wá sẹ̀lẹ̀ mọ́lì wé ṣíọ́ húnmọ́ bí i àníyà àdíyà lọ́wọ́ òzòrò ìyẹ́tẹ̀kà káàrò mọ́rí ọgbọ̀rọ̀ ojúlé orí aláìbáyẹ̀ ọmọ ìmọ̀nà wọ̀tàára also as a result mọ́rí ìmọ̀nà wọ̀tàára náà mẹ́rọ fàdùá ọkàwọ̀ ìsànà àdúrà من أبرز الأشياء أو إنسان يقول إنه معينة على تربية الأبناء أنا يقول قروا تلسو إجازة مفعول كاي تجنن ما أنا فاجل قروا لكن قال تعالى omuri ona ikaruna babani nako wa idha sa'alaka ibadi anni okijori ya mawusi inni la yamta inni qareeb ebi ma burese omuri ona wa ta'ala wiri da ifon mutu wihile ile nanen oje afma nkoma ebe ile ya nabo wa yasalunaka anni ruh qul ruhu min amri rabbi wa yasalunaka anni al-amr wal masir qul fihi ma ismun kabir omuri ona ake amaru senga wa idha sa'alaka ibadi anni dum muri okaka qul taba fa inni qareeb máa wúrẹ́tẹ́ kò jí ibùdó àwàtàdá ẹ̀ ìdàdà àn tí mi ju ìhàn ọ̀nà ìka yìí ọ̀hìn ọ̀là àná ìka yìí ọ̀lọ́nà ọ̀dẹ̀ ọ̀mí dùn áyè ìbàdù rahman dọ́kọ̀ iná ju àná ìka yìí ọ̀rí yóò mórí àná yà ń bà ẹ̀ ní bàbá yìí rọ́bànà ọ̀mórí àyè abúlánà mi àzọ̀wájínà mẹ́ẹ̀ iní ọ̀nyẹ́ni àná ìka yà á yẹ onyana anaghịka ya anyị n'ọnwa mee na ozuriyatina atozi anaghịka ya ma yani qurrata ayunin ana ka yoma si nete ana ka ji ere da yine ana ka ji ere do aya ayo nete dake waja'alna lil muttaqina imama o moli do me da kai ina na kai nya wa o moli do me asa kai na ni kan ya bo do be na kai ezi hama. ana ma dumu ye ala yi ba ala kuma ko yi ba mɛ e y'a bɔ dɔw bɛ di e ne ala yi ka e ye ne ma yɔn ko yɔn na sɔgbɔ an na wa ta ala a fɔ mɛ e la yi kɔ jɔ ne b'a fɔ e na mɛ ma wɔ nɛnɛ sɔ la ɔ jɔ ne b'a fɔ e na mɛ mi jɔ tɛ ɔ jɔ ne b'a fɔ e na mɛ ma fila nɔ nɔ ɛwɔ yanni y'a b'a kɔ bɛ di ne sa ya a yi ka ye ya kɔ bɛ jɛ n'a yi ka ye bɛ na ne ma yɔn ko yi sɔgbɔ an na wa ta ala. tɔkɛ wahahu holil abul anbiya kɔsɔnɔ bɛ holil o tó mori ana yi ka tɔnɔ wa dan ni bɛn ale salatu wa salam o mori o bɛ ŋɔnɔ dɔ la mɔha yɔ yadu oli abinayini ɔnɔ abatuwa yi yanni lɔkɔ wa nubini wa baniya an na abuda lasnam o mori hami ati ezi ana yi kama ma o ni abuda lasnam ɛni ka ye ɛnɛkoko na ɛke ɔnyɔnɔ ana yi kaba bɛɛ jɛ ɔnyɛ mɔgɔ yɛ wan lórí umuri ami ase ko ban ne mure ono na heke

yana ne mɔmi wa ne sɔrɔ tɔ sada wɛrɛ a bajuwa yɛ wan ɔyɛ mɔnɔ da bajuwa yɛ yi zi ala ka ɔ ma ko ka yɛ isa na se isa na mɛ ka yɛ ɔlɔri ka ɔnɔ ha ɔlɔri ka yɛ o zi ala ka yɛ o sɔnna wata ala ɔ wa zakariya alayhi salam awali anabi zakariya mula mawa yadu rabbahu ona yomu ya natu nani kada zakariya enu mawa izo anabi zakariya da rabba da zakariya rabbahu anabi zakariya o yomu lian kọ́ọ̀lá dákàkà ẹ̀ rọ́bì hábìlì lẹ́dọ́nkà zórí yẹta tọ́yíbà òmòrí tí mẹ́mẹ́ ìlà òdà àwọkísá náà yóòzì òmòrí mọ́nà wọ̀tàálà ọlọ́ni dọ́ọ̀sì mẹ́ìlà òmìnirí ọ̀rọ̀kì hábìlì mayàṣáhó ìlà àtàwà hábìlì mayàṣáhó zùkúrọ̀ olómòrí ìjọ sí mẹ́wàá ìlà dáì kó jẹ́jẹ́ náà sí mẹ́wàá ìlà olómòrí ìdá ìka ẹ̀ ọ̀nàrọ̀ sí mẹ́wàá ìlà àwọn ìlà òwúdí òun zùkúrọ̀ náà wọ̀ ìnáta àbíkó olómòrí àmẹ́wàá ìlọ́ọ̀nọ̀rọ̀ dáàmẹ́wàá ìlọ́ọ̀nyẹ̀nẹ̀ ويجعل لمن يشاء وقيما أولئك مريوني سبحانه وتعالى ọ̀nà èrè ìlọ ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ ọmọ tó wọ́n ìgboro ká olùrùzìmá orí ilẹ̀ ẹ̀ ọkọ̀ kọ́lá ìnákàsẹ̀mí òjò á dọ́kẹ̀ ìwọ́n mọ́rítọ̀ náà wọ́ta ààrà ẹ̀wọ́ wakala taala ɗum mo subhanahu wa taala ɗora kawtanga kala rabbi ka a umuri auzini nawo wasukatam an ashkura nimataka allati an'amtu alayya kama nyangu kwawo yani sukatam o nyangu kwawo ini emoro anai kaye ewo

yani bekai orion mima e wanya mutinyon yani enya sola no la nyamu medo tenye ebo mori ko ajere yani mekai oyin tenyono anyime eni sabe ini ezi ana kai e wo mo sona wa taala wa azma to okay inni tubtu ilayka e mima ko ije ibe ne wo mori ona subhanahu wa taala wa inni mi muslimin dai ka inogo mori me nan وقال الله عن امرأة عمران دون الله وتعالى ذاك أن أسي عمران ذاك وإني أعيذها بك ما كويسر أمين من شويسر أو للياف يعني ما كويسر Owó ìwò mọ́lùmọ́ náà wọ̀ta ààlà kọwọ́ sí sẹ́rẹ̀ wọ̀zọ̀rẹ̀ yàtá àti ozi anáìka ọwọ́ àmà mínà ṣẹ̀tọ́ ọ̀nà rọ̀jí ń fún un sahihain h sababu fi لكن في صحيحين عن صحيح أ l النبي صلى الله ع a ي ه وسلم ọkọ̀wé kan níbi kánà yàkóso hasan hussein ọmọdúwà ọkọ̀ ìṣẹ̀lẹ̀ hasan hussein ọ̀yẹ̀kú dọ̀gàkà yẹ òyìnzókúnmá máa kọ̀ ìṣẹ̀lẹ̀ yẹ̀wọ̀n ẹ̀rọ àbíkálẹ̀ mọ̀tẹ̀lọ́ ìtàmá nínú tí yóò múlẹ̀ náà ìka ọ̀nà lẹ́tẹ̀ ọ̀nàkùn mẹ́kúnlẹ̀ ṣẹ̀tọ́n wà hàmà òun wí àbí ṣẹ̀tọ́n wà hàmà àtàbísà náà ìké ìtura aná ìka dẹ̀ reptile ọ̀dẹ̀ insect náà ìka ọ̀pẹ̀ nkátà bọ̀là ọ̀mẹ̀kúnlẹ̀ àìṣẹ̀ lámà àtàbí aná ìka ye e yana nyɔ kata o ye ika ye e bɔ fa ana ika e jɛ ndeele o a nyɔ kata ana ika o b'u dɔ hakada kana ibrahim on tun mori sallallahu alaihi wasallam toki hakada kana ibrahim o ka ana mɛ ka yani bi ibrahim alaihi salatu wasalam yani abi ana ika adam ɔbi yahudu bi hima ɔsi ko boisere yani yanayi ba ismail wa ishaq yani anabi ibrahim alayhi salatu wa salam bana shaju non o yi ko sele isma'il on isa don to mo ni sallallahu alaihi wasallam da amin umur subhanahu wa ta'ala bana modaya summa awhayna ilayka an tabi millata abina ibrahim aw ila munna daswa hay kai ma sasa ugada banyana kai ono bi ali ibrahim alayhi salatu wassalam tonto mori sallallahu alaihi wasallam ame ma wa da rame hadisa na ku dawo da dawo eh, imam bukhari da na tiya ku dawo da ibn majah wa tirmidhi dapo yala al-athar shadid aw da wile son tv ana ka ọtụtụ ịnajin inna kasịrọ mina nisa ọkọ ọrụ ọrụ ịnọnyere wabadol abai àti painada yani badala an yalo li auladihi ini kaye enne badua insada kaye anawar ka enne badua yojanni iza badoba ijanna akwai da alaihim da kabe ya tulli wujana kaye enne ma wa ala zalik tira sasana nan yajibu tajannubu du'a alaihim ọrụ wajibi ọrịa ẹlẹtụtaghị inú lelele ọyí tolile nìyí ojẹ náà ké ya ma yẹfọlù sọlọ lọ ọrẹ sọlá ọdún omori omori ọmọ ọdọ rẹ mọ ya ọkìlẹ àtàdó ó hàlà àǹfọdẹkùn àsúlẹ tolile nìyẹ mọ ọrùn yẹnu wa bá kalẹ yẹnu wa kalẹ yẹnu ìkàlẹ ọṣọ ìlàbẹrún yẹnu ìkà wa kalẹ ìkà wa kàkà wa tolile nìyẹ mọ ọ wa tolile nìyẹ mọ ọ wa tolile nìyẹ mọ yani asure tozile nu ñama one donc wala tadu ala auladikum asure le tozile nu ñosi ala e kaye o mo sona wa taala o sema wa ila nene yani asanji same da e ka o jono mo le so yani luwa tozile nu yo ka o du ko ezu wele le wele yani nahana rasulullah alayhi salam mazali on to mori sallallahu alayhi salam o yo e lọ́pọ̀ la tadu ala amwalikum ogonu mori ọrẹ sima wẹla asúrẹ tózire asúrẹ kàlẹ òtìrí ẹni ẹlẹrọ dọkẹ láti wá fi kùnmí náà lọ ìsá àti yusuf alùfíà àtọ ọkẹ afọwọ nàìjíríà òmùrà ìka àti òmùrùsè ká òmùrì ọsán ní fàyàtàjì bùlọ dọmìka àdúrà nù bá àwọ òsìrè nù nù tó àwọ dọmùrì bàbá ọdọ rẹ lẹ náà ìkọwà kan abawa ọtọ mọri sọlá wa sálám azọrọ na ani zari lórí ọyẹ ká ẹnwúrẹ ọnà ọyẹ mẹ àdìsọrọ wa muslim imam muslim ọdọ ọkà wọ́kà min insan ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀rìn náà láìka ìdá àlìyà ọ̀làdìhì àbàdúwà ìyá wọ̀tàdọ́rọ̀ àfẹ́sàr yàní lọ́ọ̀hì yàní lórí ka iné túmìyàn ọ̀jàlẹ̀ dáàbò mórí tùmọ̀ náà wọ̀tà àlà ọ̀nà ṣìdá rọ́bà òjàlá wàhálà dáànà ọ̀yọ̀ mórí àná láìka ọ̀nà mi tó jẹta ẹ̀wọ̀n sẹ̀mí àdùá anáìka ọ̀nà àwọ̀dùwà mùjíbù mùtọ́rọ̀ ọ̀nà ojú ìnà ọ̀nà ìka ọ̀ ìnà òkàtà fasajaba allahu da'ahum domin mana wa ta'ala dɔwɔ aduwa ana ikɔhɔba wa afilaha lahu domori de okenyɔ wa afilaha lahu waladi domori kenyɔ ehuyan wa zuriyati yani ate unankan domo sɔnna wa taala dɔw mɛ kɛ ojan ati ejejan o bɛ oyi kenya ni oyi kenya n'a ye k'a ye ɔ yinɛ hɛ sɛmɛ a ko ka den nɔ ha e ni tumu yɛ daa bajuya k'a ye ojan mumuli n'aw ma n donc fayajibu ɔbabu oh, tahari awukɔt almunasaba li du'a ka ye seere kunbɛ ana ye oh, ka ye ɔjere oh, ŋmɔna ye ka ye ɔzoza ka ye omo sɔnna wata ala ɔwolasi wɔduwa yi na donc ana bi ŋma ma rɔja ŋma wa no a bi ŋma ma ba mori yi na ye jɔ kila o ka kaki ya rasulallah e won to mori sallallahu alaihi wasallam ayi du'a asma beli adu'a na ye ka ye awo kọ́ọ̀lá ló ń mú mọ́rí sọ́ọ́lá ọ̀dẹ́sọ́lá lọ́kọ̀ jọ́ fi lé ní àhẹ́ yàní iná kanira àwọn ọ̀dẹ̀rẹ̀ mà wọ́dùbórì sọ́lá ti mọ̀tòbá àti iná táyé sálámà ìka ẹ̀ ọ̀rẹ́sàdé abàbò yàní ọ̀rọ̀ bá dúrà yàní wọ́n mọ̀ do oh, eh, aba eh, do aba salama do gbajuwa ẹnu màmá ọ̀nà omori umana wataala ọhụrụ eh, anwụ ewọtụ na ịka aba eyi wara salama dọla meta ọnụ sala ee dọwa salama nyere bajụ ẹnu màmá ọ̀nà ọ̀yịnụ mụ na ịkọwa sí ìdíkẹtẹ حديث رواه الترمذي امام الترمذي وعن ابي هريره رضي الله عنه لا رواه عن ابي هريره ومولي بن قال قال رسول الله صلى الله عليه وسلم انتم مولي ومولي من هو اقرب ما يكون عبد من ربه ọkì ọ̀ẹ́gbòrè aláìka ìhòmọ́nà wàtàálà ọgbòrè òmórí aláìka ọ̀nàbàdàrí yẹn wọ́n wà sáájì ọ̀nàbẹ̀mọ́nà ìka ìhọ́ sí kẹkẹta wọn ahanáìka ọ̀nàbẹ̀ ọ̀nẹ́wọ̀n anáwíbẹ̀ òmọ́nà ìka ẹ̀ ó sì bẹ́ẹ̀ nọ lóṣù tí ní tẹ́sù ọ̀nà dọ́kítọ̀ mọ́rí sọ́lá wà lẹ́sálá dọ́kítọ̀ fàáṣẹ̀rù dùá wà mẹ́rọ̀rọ̀ ní àdúrà ẹnu màwọ̀ wà mẹ́rọ̀rọ̀ ní àdúrà ẹnu mọ́ náà ìka ìbẹ́wọ̀nà ọtí ní kéèkì sáàjì dánilá ìsọ̀wọ̀nà wọ̀tàálá dáìka ó ti sọ̀nà ọ̀kẹ́kẹ́ yóò mú ìsọ̀nà wọ̀tàálá lẹ́yìn sọ̀nàmà ẹrù ti bẹ̀kẹ́tẹ́ orí anáìkí wa bàdúrà rọ̀rọ̀ donc wataharra awqat al-ijaba akuwe sere umona igomoli se umona ke awol ka se oy awol ko sere umono moli se waduga oro osa awa be be senen ka yomil juma asman ke ekoya ekoy juma yẹn especially olùwà èsì ọ inú mọ̀kọ́ kọ̀lọ́ gbàdúrà wọ́n fẹ́ àtúná ìsábà àánà ìkòló léwu rẹ̀ ni lówó àbúrò lè là ń ká ọmọ náà ọ̀dọ́ gbàdúrà inú mọ̀kọ́ ọmọ ìmọ̀ náà wọ́n tààlà ọ̀húnra àdádúrà inú mọ̀kọ́ wọ́n sì yá inú mọ̀ náà ìgbà ọ̀dọ́ sí báwẹ̀ àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ni yá kúrò àdíwọ̀lẹ̀ ọ̀ wọnuzolo gẹs atinu mọla ika ori imanu azọ yanni ye sọ ẹnu ma wọ kan ọdọ gbàdúrà wọ ẹtì adi alima wani ẹlẹjaba dóòzò lè sanna ika yẹ kóyọ ọmọ ika yẹ ọdọ gbàdúrà sátìwẹ náà rẹ kura dọ yanni ọkọ wẹni lè sanna ika yẹ adúrà ọdọ ọba ọhúnra mẹka yẹ adúrà asọdọ ka akilẹ haram asuman ke ọyẹ sanna ika yẹ haram ọbẹ wọlọm fil haram àtọyìtì lè sanna ika yẹ ọbẹ haram yana lure ke ọdún wọn sọ́lọ́ alẹ́sálá ọmọ ìtàmà ìhòyẹ nọ̀rọ̀ yà dọ́kì màlúbásù haram wọ́n màtàmù haram iṣẹ́ ló jílẹ̀ rẹ̀ haram iṣẹ́ náà rẹ̀ haram wọ́n màṣọ́rọ̀bù haram iṣẹ́ ní ìrúbí haram wọ́n gúúsù yàbẹ̀ haram àbúrò náà zẹ mẹ̀rẹ̀ lẹ́wọ̀n haram ọ̀rẹ́ sáà nà yóò sàjá bàláwó ẹ̀wọ́n dúwẹ́ rẹ̀ lọ́nà ó mórí ṣùgbọ́n náà wọ̀ta ara mẹ̀yẹ́mú lọ ọ̀rẹ́ wọn náà ìka iṣẹ́ náà ìka ọ̀rẹ́ haram ààrẹ ana ọda kozi amọdị ma ka ada rẹ ẹ wàhálà gbàdúrà kẹlẹ ànyọ ọkọ gbàdúrà dányọ ọkọ wàhálà gbàdúrà wà mà sọwọrẹ ìsọlá wà ọba ọba yìí o wẹrẹ ni ma wa ni ma an bɛ yan kala ta alhamdulilayi. amadu ye ka yɛ kasɛ tɔnɔ version topic ana ika ezi wele mata yaka educative islamic training yani kasa tonon ezi wa wata ina Arabic kaya men yani do sha ho ne to manjale de no wele mono da me ka no le to be wele ezueyin ejenye ne ise isera isaka amode ha tere so then they have ha owo de kura na ya lure kai do become part of their body yani ara koroban ààrẹ mẹ̀lẹ́ nílá pẹ̀lẹ́ mi aná mẹ̀lẹ́ mi àmọ́ òwe náà ní tẹ̀lé náà àtẹ́fà rẹ̀ ilé kóso yìí ò bọ́n tẹ́lẹ̀ yà ní ilé mi ní ìbọn ọ̀rọ̀ àmọ́ sẹ́lẹ̀ mẹ̀lẹ́ àpẹ̀lẹ́ mi àmọ́ mẹ̀lẹ́ mi ti ní kìí ẹ̀sìn nígbà rẹ̀ síwá náà máa ń èsì síwá náà dùn láyẹ̀. pẹ̀lú àwọn báyọ̀ náà máa tó lọ ọkọ náà wà fún ọ̀rẹ́ mi ilé ìyẹn wa. yẹn náà sábà mi èdú ni àtúbọ̀ máa nà àdúrà mẹ́ yàrá yàrá kò lọ́rọ̀ àbọ̀.

yani ojana a awa ba awa be o o be bo ayo kalimatu tauhid ko tire e tauhid yani makka kalimatu tauhid ala la ilaha illallah yani goyo de abu awwal ma yabda tibnu bin nun je wa ba ba na ikaye wa se do di yo de ni la ikaye ينبغي للوالدين أول يوم تعليمهم فضوايا كلمة التوحيد أجل التوحيد فيذكر إياه دوا كايا دوا كاكي لا إله إلا الله yẹni ọ̀ẹ́ka ayọ̀run wa àtàyà yẹ ẹ̀fẹ́lẹ́lẹ́ da ìka ọmọ ẹ̀ ìfọ́mọ̀ ọ̀ẹ́kì jà ẹ̀wọ̀ àká àbọ̀kákẹ́ láìlẹ́ ìlọ́lọ́ ẹ̀yẹ tí ó yìí yẹni bá ara àdọ̀ yẹni láti kàtẹ́fẹ́ ní mọ́nà mẹ́rin ọ̀run ilẹ̀ náà yẹni iná ibc program

yanayi ka wani sojuru wani abdullahi la kala wani abin kura kwa ya kare yani wa se jahe ya yani ka la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah la ilaha illallah dole ka e sɔn nɔ ma ma wa wa ka kila ilaha illallah ɛnɛ yɛrɛ ko ɲɛmɔ dɔ ɲini kɛnɛ ọ̀yẹ̀bọ̀ yẹni jẹ́ ayé ìfọ́mọ̀ ahẹ́ yẹn ni yẹn láìka yẹ iné yẹ ọrọ̀ ọrọ̀ ayé ẹ̀fẹ́ mà họ ẹ̀fẹ́ mà ní ọ̀sán láìka yẹ anáni ọ̀rẹ́ àmì máa jẹ́ ẹ mẹ́ ọ̀fẹ́ máa rẹ. ọ̀rọ̀ dúró kọjá ní ọmọ eré ọmọ àwọn kọ́lá ọ̀dí tìyàn dúró ká àjá ọmọ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ẹ̀mọ́ ọ̀nà mọ̀hún dínú owó ọ̀nà mọ́ṣọ́ ní ẹ̀bà lè ilẹ̀ gbogbo ojú ọ̀nà ọ̀rọ̀ ayé ẹ̀dá ìkọ́ mi fẹ́ra ẹ̀dọ́ mi yẹ mẹ́mú ọ̀yẹ̀kọ́ jẹ́ wọ́n mẹ́ àìbáyé láìlá ìlọ́wọ́ wọ́n ti dàlẹ́ ilé ọ̀yẹ̀kọ́ dóun wẹ́lẹ́ láìlá ìlọ́wọ́ ààyè sì ní ìyẹn láìbáyé àrùwẹ́ ara àfẹ́jà ọ̀dá ẹ̀ lọ́nà ìlànà ìlànà لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أمن يهيه wàlẹ́ bá jọ náà sáà kaná ayé láìka bọ́ọ̀tì àjọ náà fẹ́lẹ́ adahuwa idu adahu adahuwa idu ẹ bẹ wọn sọ anájọ láìka ẹ wá jọ ọdẹ wọn ọdẹ fẹ dẹ ọnyẹ balẹ ká ibi kiri àwọn ọ̀ẹ̀bọ̀dá ìkáyẹ̀ ẹmọ́ náà wà jèrè ọkàn ibn abbas adọ́nu abdullahi ibn abbas rọ́dọ̀lọ́ anú ohun èyí adìnàbí sọ́ọ́lá alẹ́sálá kónú wà níbi fọ́ọ̀lá ọkà ìfitáhó alàṣìbíyàní fún awọ̀lá kálímà ọkà wà lùdé èjì òní ọtílẹ̀ ikọ̀ àtọ́nà ìka ẹ̀lẹ́wà àkà yàrá ilá ìlàlọ́ ọ̀rọ̀ ilá ìlàlọ́ يعني يرجعون يعني الأمر نعبير كما ولكنهم عند الموت لا إله إلا الله يعني هو لا يقتل من هو أن لا يعتاد الله لا يقتل من الله أمر لا إله إلا الله حديث الأوكي أخرجه بيهقي في الجامع لسعب الإمام يعني في الإمام بيهقي أوجه إنه nínú ọjọ́ mi nìta mi ìjọba yàrá ẹ̀kọ́ ọkọ̀ ìrìnrìn ìmánì tó ń da láàyè alùmọ̀tò àyàní ìmáàmù bìrì ti lọ́nà ọ̀rẹ́ ti ọ̀gbọ̀n ẹ̀ yàrá ìwọ̀ ìmù ìrọ̀ fi tàǹdé mi jẹ̀rí àdé ìmù ìrọ̀ dọ̀rẹ́ ti ọ̀rẹ́ mímọ̀ láì tàǹdé ìjẹ̀rí yá wọ̀n sábà wọlé hakim bin mutadra yàrá ìyá náà àdìsàn ló lè gbẹ̀nàgé ìmáàmù hakim nínú ìwé aláhẹ́ alùmọ̀tadra fi hakim yàrá àdìsàn náà Eh, eh, ilẹ̀ yọ̀bẹ̀ náà ìka ọ̀yí mú kọ́lọ́ ilẹ̀ tilẹ̀ náà ìnà ní olóyà àmà hadith náà hadith dọ̀yìf asùnà tó bẹ̀rẹ̀ ẹni tí sílẹ̀ tó dọ̀yìfà ọ̀ní muhammad nàtúnjẹ àgbàni rọ́ ìmọ̀ ọ̀rọ̀ alẹ́ aná ìké ọ̀ tẹ̀lẹ̀ wẹ́rẹ́ hadith náà ọ̀yí lẹ́tàn أنا من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله أنا يكون مليان لا إله إلا الله أنا تلمان لا إله إلا الله أنا ولو ولو ولا يسأل عن شيئا من ذنبه ولو قد ألف سنة أقرب أوفي إن أقوم أنا يعني أودا كان أي كاي أو سبندي 1000 years يعني لأن أوجه jonye yani mot na na ana wana veni hadis na na hoje ile e ka ila dịkwa ka ila ma ọkụ ya munya na ọ̀rẹ́sẹ̀ mú kọ́rọ̀ di ẹzẹ́ yìí bí a kà á ẹ̀wà kàtà kí láìláì lọ́mọ́ ẹ̀rẹ́ ẹ̀wẹ̀ lọ́la because of àdìsọ tánà ìpè àbọ̀ ọ̀rẹ́ ma ọ̀pọ̀ kan àwọn mùsùlẹ́m ọkọ̀ rẹ̀ fún mùsùlẹ́m tó lákìnnì ìbùnú àná bọ́ kàyọ̀jà àná sọ̀rọ̀jà lọ àná tọ̀gà kún láìláì lọ́lọ́ kàákì láìláì lọ́lọ́ kún àṣàdù àná muhammad rasulullah kàákì wà ka ẹ̀rí sọ́sà àkì muhammad anabọ́n fún mọ́lì sọ̀rọ̀ àwàlẹ̀ sálà wàzálì ka kọ́bla bìtọ́ ọ̀sán náà mọ́nà mẹ́kẹ́ àná tẹ̀fù malik bọ́ọ̀ mẹ́ka àná tẹ̀fù malik dọ́bà ọ̀hún ni ọyị wulera ya lo ma ayi ka eh, eh, yɛrɛ la maa ma ni sɔrɔ wɔ naa sɔrɔ maa yɛ da yɛrɛ de ka kila yi la yɛlɛ mɔ ana bɛ ke ɛɛ ɛ maa le kebile na de ɔ ɔrɔ yɛ kɔɛ kɔɛ yalɔ ka yɛ sɛmɛ de do yanni ha yɛ sɛmɛ da k'a fɔ ka kila yi la yɛlɛ mɔ yɛn dɔ ja yi da dɛ dɔ tɔ hɛ ala kɔ mɛ bɔ tɔ hɛ do mori mɛ ka ɔna ala ka dɔ olu dugɛ yɛ ŋdɔ ko kelen dɔ kɔ yan ha a maa ma ọkọ ọ̀bọ̀rọ̀ kaị ẹrẹ ọ̀nà wọn máa ń bá a tóra ọ̀bì jújọ náà wọ́n bẹ̀ ọ́ sọ́tàn alùpùpù wọ́n yẹ tó la ya ọkọ̀ especially ẹrẹ ọ̀nà àjọ ṣe tíọ́nì ya ọ̀nyọ́ wọ̀rọ̀ tó lọ́wọ́ gbẹgbẹrẹ yàní àná àdìkáyè ẹ̀yà ṣe tíọ́nì ìbéèrè ọ̀ma fẹ̀yìntà tàwọ̀dà ọkọ̀ àyè àná àdìká ọrụ ahịa mụ ya ni ilaila ilalọ ọnụ ọrụ ekwu ni daafe ja ọkụjọ ọma nri ahịa mụ wabada ya akil ìjọ náà dókì ní màdìrọ ya bá ni sáró àbíláwó sáró àlùmọ sáró ọkọ rẹ mọ náà dúró mi sẹ́yìn ìyọ dúró mi háyì ìyọ ẹ̀yà yẹn náà ìka ọ̀rọ̀ wọ yàtọ̀ mọ̀mọ́ náà aná ìka ọ̀rọ̀ ìrùjú mi ní ilẹ̀ yani yóò fi ma ẹ̀rọ ayé àbánijẹ wẹ̀rẹ̀ ẹ̀rẹ́ na mọ̀ náà sàkáyé àti nà ló gbé bí àwọ̀ ọ̀nà àwọ̀ ọ̀nà ìbáyé láìka òwúrọ̀ àkọ́sà ni yani òwúrọ̀ àdáyé wọn yani dọ́ọ̀bá bẹ dọ́ọ̀bá wọn nílẹ̀ bá ẹ̀rọ tí yìí na sí láì láì yani yani yani o meele wa awɔ o awɔ yani ani o jɛ mi rɛ ne ma bee yoge kele la o de ja na wa ko ye hun ne la yɛma ni numu lɛ ti di yɛma kila do jo mu di yɛ ayɛ hɛ ka huwa huma hum hiya huma hunna ama yi na lɛ ta awɔ de a fi jɛ jo na o le ne ye ɔ ne ɔ ye ne kɔ wɔ wa ko bɛ fa ye ne kila so na. ama ijọ na fi mu ne yi dɔn ha di ɔdɔ ka kowa ahoma ahoma ijọ sɔ di dɔ ka imam ɔka zakir naik dɔ ka yɛn na nibɛrɛ naa yɛ zakir naik that is most kɔlɔsɔ wɛri ɛ wɔnu ɛ wɔnu kaka ka bɔnni bɛ yɛ ɔma abɛrɛ ti yɛn imam ɔka zakir naik dɔ ka ma ko ko nínú àwọn ọ̀nà ọlọ́mọ ara rẹ̀ ké ojú sí yíma àbíra tí lóòyìnbá tó rà mí àyíká láìláìlá lọ́rùn wà jà wáyé sẹ́bí túmọ̀ lẹ́nu dɔk wa ya'lam anna allaha wahidan dɔw ye ka ye omori mɔna wa taala ko nyɔɔbe la sharika lahu omori yɔnɔ ɛɛ nyɔta o bɔ bɛɛ yɔ wa annahu alkhaliq omori yɔnɔ na tunan wa annahu fi sama omori yɔnɔ do sɔrɔ kiti sama yan wa ala arsi istawa omori yɔnɔ lesɔl ala jal ɔman yɛ bɛɛ jɛ jɛ ibo ji wo yɛ sɛ numu n'o si gbogbo yi sera sana hofire ido mori ano ka ba hawaya wa annahu murtu alaina o mori ono dele ina bisana kai ya men alimu bi ahwalina donyo ye sebi conditional sebi ro ire ya o mori ono subhanahu wa ta'ala yani yarifu ahwaluna oh yeah he is in knowledge he is in knowing our condition dɔki yasuma wɔyarɔ o mori ono ona on wɔyarɔ ɛba o kɛlɛ ɔma o dole re wa annahu qadirun ala kulli shay o muri ona subhanahu wa ta'ala ona nyukata tere fo a bisa isa ere fo o muri ona ona awari re hono wọ́wọ́ yóò dábẹ̀rù nǹkan ọ̀nà jésì rẹ̀ yẹ ẹ̀nà ni ẹ̀yìn ọ̀nà yẹn mú jésì ọ̀ ọ̀nà mẹ́bìrì ka ẹ̀ òmùnú mórí kìlá wọ́ ọ̀sẹ̀ rẹ̀ ọmọ wọ́ ọ̀sẹ̀ rẹ̀ ẹ̀ ẹ̀yìn yìí lánàá in advance in science and technology anáyàká yẹ by two o'clock ọ̀nà ìsìnkìlá wọ́ ọ̀bẹ̀ ní ìlàwọ́ ọ̀bẹ̀ òmùnú mórí sikori ọ̀fẹ́sọ̀n òmùnú mórí àfẹ́sọ̀n ọ̀nà mẹ́bìrì ka ta pẹ̀lẹ́dì kori ibà fún ma lórí ka orí ọ̀rẹ́ bá sọ̀n sẹ́mẹ̀ àgókà á òkè náà bẹ̀ kọ́wé lónìí wẹ́ẹ̀ nyẹ́mu balẹ̀ dẹ̀ wẹ́ẹ̀ nyẹ́mu mẹ́kọ̀mẹ́ janu man me kai o e gumuri ono ono nu kana de sa sa e son wa yo abu wadu tawakkul ala allah do me kai o nyo isa turo muri ono kai o muri ono subhanahu wa ta'ala ono nyamu mogo boyo ne ina mkata nyenyi ana ka ono nan wa no ma ahu ashabe ko muri ono ana bi kan wa jola o muri ono subhanahu wa ta'ala ono kiyan ono mkama na ka ajala wa anna alwajib alaina

jiani jiwa ya ame be jiani nebi sebo ka nebi bono dasi eni ka ye ogo hama eni le anai ka ye o modane e bi jo da ari sa ngolele asuman ko mera be yani ne ko iche ya yani sana hi oisha nebi sallallahu alaihi wasallam banayi ni oisa si an nebi sallallahu alaihi wasallam o me mere ime yani osono mi oisha nebi anai ka o da anyin wọ̀tọ̀ àti àti ọ̀yẹ́lẹ̀ sáà sí àníbi ọ̀nà sallallahu alaihi wasallam ẹni ọ̀dà anáìka ọ̀mẹ́. yàní àmà ni yín kí ozu yẹ ọ̀rẹ́ dáì ọ̀mẹ̀bí ozu yẹ àwọ̀ àbẹ̀wọ̀sẹ̀ náà ń dúró káyé àyín ọ̀yẹ́kọ̀sán hùnú wa. dọ́kì wàyẹ̀zùkùr láwù ṣẹ́yìn min àhàlákìhì wà áwùsọ́fì lùwà mọ̀ọ́tàmá ìdójú àná. esenyenyi ini ebiro ntụ omori sallallahu alaihi wasallam on ya wa sallallahu alaihi wasallam o ya sallallahu alaihi wasallam o me nwa yani a besenen ke wa ma e o wa annahu yuhibbul atfal to wa sallallahu alaihi wasallam o zo ya na e bo onto mmadụ o mare ke dwe igun wo mi yani wo sire en wori da ebo dị de beru ma he na o ka sana o be no sana non mimma tafamu uqulim en sana ka e yan o nyanwu ọnyanwụ yani wa ka yo na ka e e yani na nye ye adozi ọrụ nyezi ka ana ka ojon ino zuwa yande dara me kai isa na he ojon to muri sallallahu alaihi wasallam onyo don babela so da ha bela la ka kai on to muri ka yani o ko wa ina kada because ora e kai on to muri on sallallahu alaihi wasallam yuta'u wala sasan erema wala yusa adama me ro katam kana sallallahu alaihi wasallam ala ka so ye ni le on to muri sallallahu alaihi wasallam kana o ka yani amun tumuli ini rabiul awwal da ko eta ihano da nyelen ana ni mes kama se apeji wewe ana ike yani hunu ba tabi an radiyallahu anhum warda yani on mes kama se topane be ozwe yawe amadure kai adano na wo kai yani ojon ozwe yawe dada na masori kai ono meka oye yani ọmọkọ̀yẹ yani jamila fil islam ya uzozi islam anonis ka ya sọtọpa amatu bin khalid ibn sa'id ọnọbẹ ama yani amatu aki amatu omi ni ọrẹhe ìjẹni ki amatu lọ ọrihi omori wọlé ìrìhì olólùwẹ̀ anáyìnká lẹ́nu ọ̀nà ọ̀rẹ́ wáyé àná tí a bìtà ń dọ̀pa ni nàmọ́dúnrẹ́ ká ọ̀nà yọ odòkúmọ́kúmọ́ rẹ̀ yani amatu bin Khalid ibn Zaid okay yani adan honorea Khalid onyan lori umema o umena, okay wa fi dafil hanan wa hamath al ubil abaway okay ini oim jamu oim oim bai kozina àti oyisi ana ikaye adan na oniyan roha Khalid ibn Zaid yani Khalid ibn Zaid yani ọmọ asẹrẹ ẹ ọmọ yani ani daka ke anya konya yani Khalid onri Husan anabi Umayna ini riwaya ni daka Umayma yani eme agaga naika ina naika e jintu Islam de ina naika e ne mi hijira hor Makka na mwati Habasha yani Ethiopia dai kila aya e dami aman yani amatullah yani eji amatullah eji abela abela yani an ah, ya konya ni ruwa ah. dakhala Khalid ibn Sa'id manzili fa alla fa sagirati amma tantaziruhu kayma yarwi lahu qissati lamil amma ah, Sa'id Khalid ibn Sa'id on we ni ne konya dere ke o jan ona bodwe yani amma tu o jejo semedo jejo kẹ́yìmà yàrùwì láhá kẹsàtù ìsìlámì ó jẹ́ ní ìsìkọ́nà ọwọ́ ìsìlámì ọmọ ẹ̀mẹ́ ọ̀nọ́dà àti àní ọmọ ẹ̀mẹ́ dọ̀rọ̀ yan dadane dota mwasho rere oisha na ikoniyo atoi mwai ana ikai ada mwai kudina ya yake lutiblatihi amma tukisati hulmi raahu yani Khalid ibn Sa'id dozi ujano non dozi ukapengu daa pitopayo urana ika onora kabla islami hito ni dadwa islam yani awemre wewe nimero ka odiche kelin mana kura ayo nan ama Khalid eh, eh, ibn Sa'id oke donyi manda bi to pa ya oke ono rura ụra no ono me kai ono he nini o ijo uyo mori oron ran oba be me uro na ga ono ra قال خالد خالد اوكي يا بني ما هو يم لما كنت في adhan ati enyaran ati awrankan kan ansamu islam tahubbu ala afmaina oka the spirit yani ohu islam yani dena wo ene utaninen yani dinu nana be kai ile islam ono kuhiya be ekuroro rurika akani aheko wana be den mana wo ile do me ka ayan ayi ọkọ̀ kóńtò asùnmà wà á rọ̀ dálé ọkọ̀ ìjìlá elizabeth zamanu medina ọ̀nì màá nà èlé lẹ́yìn náà dọ́nà àwọn ọ̀nì wà kóńtò là á ti balẹ̀ lẹ́mà yọ adìsọ yàrá ọ̀nà ọ̀bọ̀ ọ̀nì mọ̀ èlé yà náà ka àkà yàrá ilé yà náà ìka inú àwọn ẹni rẹ islam ilé ọnụ náà mẹ ọ̀nà jàre ọ̀nà ọ̀bọ̀ ọ̀nì mẹ̀ka yẹ na náà wọ́ọ̀kẹ́ ilé yẹn náà yà yàrá dị ibn Sa'id náà bìtọ́ náà ní amatu ya na amatu bin akwafi lailati min al-layal oka ni ila hukunya da ka yo jano na kai ani la hukunya ene la ho zahabtu ila num don na don kono na swaran walamma walamma stagartu fi nawmi ra'aytu ya bunaya oka arọnọ ọmịrị adọ na naịka ya aranadọ ọnụ ọnyị na donire nta eweje m ka anna huwa kifun bi ala hafati nar azimatun ọkada suma nka ya ba ma ni shọn na tini ụtụ ụtụ ịra naịka ya ịrọ dị nwọọbị ọkwa kana abi sa'id ibn al-as adani anabi sa'id anabi al yadfa'uni nahawha na wahuwa yuridu an yarmini fi tilka naru mustaila zai skunu lonin munira na ikai o mana ga gai gai aka ina sanon limana yan wa hafat ya bunen ya bunayyati ko bana bi mai jadan mana tulon ne ne ra dan wa yonin ay wa yana ikai pa awo yona na ikai an wa yodan farati doni noun yani na ngona ko ne ba wa se o min shida fi haw o ka do ni nu abo be ai hore ne ana ka hora ka ira re ga ga ya ne ira na ne tulo ni no kan holiday musaid dama na ai amazon o ke no non ma se ya وإذا بمحمد رسول الله صلى الله عليه وسلم دون ينيرك محمد أنت مولى صلى الله عليه وسلم يأتي أوبة فيمسكني من صوب دبا سمين رجامين ثم يبايدني عن النار دوشن دلران وأن تلقى الغفرة الرائبة يعني هوني كان غانا إباي أهاتنا أهاتنا إباي أنا أبوك أن يكون إبابي إسلام أمان دون ينيرك محمد أنت مولى صلى الله عليه وسلم أوبة أنا غدوا فوقنا دوشن يقولي yani were yani ya wani di aiwa ka ma wani to bonon o mi ma ni kono ma ni ka kale amma to mono ya na ma sa kun ga ko e di islam no moro do ma le rora ama wo don tele ara ni message no se ni yi amma to allah yani jada ma fe me kama ne la dan we yi da ya hore mle da ba na nyoza ana ibai obe muhammadu rasulullah do ba so da ma lo to mo ne la yàrá ẹ̀bùn náà yàrá ká amatullah ọbẹ̀ ìka ọ̀nà yẹ ẹ̀lẹ́ muhammad ọ̀nà ọ̀nà ìka yẹ ẹ̀bùn e náà adam ẹ̀fẹ́ yàrá àrílá bá yẹ yàrá bọ́ra. yàrá nínú rẹ̀ kẹ́ ala ní sẹ́lá ìka yẹ ọ̀rẹ́ ìrẹ́jẹ tàtí ó bẹ̀rẹ̀ rọ̀fọ́lélá ìsọ̀lọ́mọ àlẹ́ anaika adam ya lera amunera ọlọrọ ọba ju wo tira lọ ha that person is worthy kai ọ̀nà kí ìlú reference to him ọ̀nà kí ìlú respect to him. لكن كانت هم كانت أمة ابنة خالد ابن سعيد تسمع هذا الحديث الأزل أوكي أما أنا بقول سعيد أنا بقول خالد أنا بقول سعيد ìtọ́padà lọ́nà tó yàn náà wọ́ ọdẹ yìí ni yàtọ̀ yàn lẹ́bi sọ́ọ̀kì làbí tó yàn lẹ́bi tó bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ yàtọ̀ wẹ̀yì okay ثم طلب من والدها ان يحمل لها بقيه الوقايه العليا لو انا وقع لنا كتو كل نوا فاميل توا ده هم اه ده انا ما ما هو هو كانكا ادوا وانونرا dada wejula ọlọlẹra dẹnu ẹni balẹ ka ẹrọ dẹmu ẹ dẹ muhammadu baba náà ọbẹ dọwọ dábàá lọsọ ọhún náà next. There is like a comedy. There is like, a like a kisser opening itself. Dama wa ilayi. Don't remember those that wa ilayi. Keen interest. Okay. Fajaba hawa lidu ha. Dada mdoli wo liana. Nano la kana hata kawa ina mwole. Nzali bless kini kiti na he tomo na nyoy ba wa ina mwole. Tomo tomo ni. Kai anyo na kai. Awade no ba nyomo sikali wo no dawa hali gabawa hore yana da gai ka sele nyome eza ni abu gari yani okay be kulli hub yani de ya boysi lati ya amato ma hewa mato isma ibakiya tikizo tobe tawa ono panawa لما استيقظ في الصباح أقيم لها هاينا يعني ظل هلم ما أثر نمامي أولا نمي لعن نحن كم كمان يراوي دامي yàrá ọdọ làrúra wa kàmi ọdọ làrá dàtúmọ káyé ilé ọ̀nà tó kọ́ ẹ̀mí ni ẹ̀wò rẹ̀ káyé ilé ọ̀nà wéèrè ọkọ̀ ọ̀là máa rẹ̀ bùtà sí rèé ìtọ́pẹ́ yàrá ìtumí rọrùn mẹ́ẹ̀yẹ káyé muhammadu gbọ́dọ̀ ọ̀nà wọ́ta ọ̀ ẹ̀yẹ muhammadu láàwọ̀ ọ̀ ẹ̀yẹ mẹ́nuwa muhammadu sallallahu alayhi wa sallam ok ba ko to de ka kai azhabu ila abi bakar siddiq radiyallahu anhu me ne to abu bakar umuri ina ira ok wa arda ok fa huwa abaru nas ruya azawa na kai azara yana abubakar rọjà lọ hánú ọ̀rọ̀ yọ náà ka ọ̀rọ̀ ọ̀rọ̀ yàrá ìtọ́kùrọ̀ náà abubakar yìí túmọ̀ nìyẹn yàrá mẹsìkà yàtọ̀ bẹ̀rẹ̀ yà ó náà ìtọ́kùrọ̀ náà it's very interesting kéṣọ̀ ọ̀nà lórí ka má dán wọn wàhálà ní bísí gbogbo ẹ̀yọ̀ nǹkan máa káwọn nínú arábáwá so ìyẹn láàbì tàdọ́ lẹ́ẹ̀kan àbáwọ̀ tó wọ́n yẹ wewe yoro la yema do paro ga wono le ruwe wan ta no na ko la wan na ko la ko le ya na na brother se le ba ba na mi happy please happy new year no be le ingo la ya ni da ko la wa o le na da ni ne yi eh a ta no pa le mi no ko wa ba ni ne ni de a ta no pa le nam oke dole to agoka sidiki wa yurafu tafsiru al-ahlan abuke agoka radiyallahu a o ọ e, ameme tumura aka summa inni labistu siyabi aw wele mono dimi tira rabe wa tawajjahtu nahu beti dona ne hindi abubakar radiyallahu anhu babi don zuwo kodanen يعني دوجنا بن فسلمت عليه دون كون وحدثته بما رأيته في نومي دون كايا ويسنا كايا قولنا كأنه رأيني أن ما قراجم فقال لي بعض من مستبشرا أو بقى رجل الله عنه وقد كايا لدى بقى داي كباس مايني داس نويني كايا أولي أو أولي لقد أراد الله بك خيرا ومجيولي شايدا والنجاة من النار ذرا هاو وهذا رسول الله صلى الله عليه وسلم قريب وصلنا وانتو مريض ومجيولي من غير دار مهانا ana ikwa kulete buran yani ola fehe fadhhabu watbau ndandu wana sasa wa innaka satatabiau ala diblam kowa sasa ene ya diblam onotisibe alladhi yubayiduka aninnar ana ikwa wa mekawelulelera

ya wele je ne ra ara ma era de muje kini baga sa sa be ama zama wale de ni to pa de ya ko tiga du ko ka an ko jona ma webra o pa da ta ma de ama no ke o hal zahabta ila nabi abaka na wa ka wa ban da ni qala hal li hal na'am ya bunayati eh e woje mana o ke da zalik

tẹ̀ríkà náà mẹ́ wọ́kátà allah wà lẹ́yìn nàbìlì islam yàní ọkì islam yàní ló mọ́rí nùsí islam yàní fasir na narọ̀ nùrù wàhúdá inú kú èrè tó wọ́n yàtọ̀ ìbòrò jùlẹ̀ min hilali hada dín iná dín náà kẹ́lẹ́ ẹ̀nẹ́ dáàn wà bí zálì ka ta hakù kúlmi ọkàlẹ̀ sọ́nà ọ̀rọ̀ ní mìíràn bẹ́ kú ilẹ̀ ìlà wọ́n na jáni lọ́wọ́ bí rasulillah sallallahu elemi eh, tuma fi nyuɛ zan elemi kɛnɛ ya ɛɛ n'i bɛ na ethiopia habasa ani tumori sɔɔlɔ alayisalam ɔɔ ye ethiopia ɔɔ ye habasa yanni amadi hali bi musa ye da ɔ a tɔ pa a lori ka ɔn tumori a mɔ dɔn mi ka ye amatu amatu bin hali ɔ ni mɔ interest ka ye ɛ ne mu tumori yɔ ne ma ne yɛrɛ ye ka ye o jugu ne jɔ etura ka ka ye o mori yɔ ha o lele lɔbi bi rɔsoli la ye sɔɔlɔ alayisalam muhammadu yanni this. It's, it's just like Aga the condition in Ethiopia or Habasha by then. It's just like ọ̀rọ̀ yẹ pẹ̀lú náà dọ̀rọ̀ náà rẹ̀ pẹ̀lú ẹ̀fọ́ náà ká àhẹ́ Port Harcourt náà or wọlé ẹ̀nà náà ká ìsànà Islam is virtually absent. Yẹ̀lú wa bẹ́ẹ̀ kúje wà sáyẹ̀ ká ẹ̀ hàmẹ́ ẹ̀rọ tọ́mọ̀ jẹ́rìí yaluwa bitopi umana ni ama yasolo jonye mbaye da ikini fenga iyona abe yonda dure ka amma to be tole e ro ka himma ba mu medina on to mori ona sallallahu alaihi wasallam di mere bi go o ire da e doesn't need guy oje wo to mori sallallahu alaihi wasallam duwa me ko ni e to mori sallallahu alaihi wasallam nam doka yani rere wa be uslo be bare o ka yulu zana e ka very innocent latif yani atengono qalat ammatu li abiha de amma doka ay adaninga limadha lam yuslim abuka wa lam yu'min bi rasulillahi sallallahu alaihi wasallam sama da dawo no do yani de le badi islam do do yoto mo yono fa qala halid de halid ko ko agarro eh ko agarro rabbat aynahu bi jumu'il hashar min allah ijalo mana bitalo iyan ori yeko donc ya bunayya e woje inna jadduka sayyidul ard awila da ban sayyidana bil ard kana min kibari rijal quraish ọ̀yìnà náà ìka ẹ̀ ọlọ́pọ̀ ìlànà kúrẹ́ ni kọ̀ọ̀ká na masmá wọn kálí ma fihim ọmọ náà ìka ẹ̀ àwòrẹ́ àná ọ̀ká rẹ̀ lẹ́hùn kọ́tùrù wọn máa fílà tún ìdáhùn òòyùn di àtúbani ẹlẹ́nìí kọ̀ọ̀ká na yóò rọ̀ fún bẹ́ẹ̀ sí abu àhíhá dáyọ̀ fúnọrí abu àhíhá kọ̀ọ̀ká na za asilin ọ̀ọ̀ni ọ̀yẹ́ wọ fíkì dọ́yẹ̀rẹ́ rẹ̀ láti ṣètọ́nù málàkà lẹ́yìn tọ́rí kó àmà ṣètọ́nù ọ̀rẹ́ àkọ́ńtró ẹ̀ ṣètọ́nù ọ̀rẹ́ àbí òyìnà ìlú ìlú náà ìfi ọ̀rẹ́ fagọ́dìbalẹ̀ islam dé ìdúrà ìdá mi gọ́dùn ṣèdídá òyìnbó ẹ̀ náà ìka on mana bara bi wa darabani wa shatamani do tu min da ko hon wa talaba minni do shi hon wa man atruka muhammad sallallahu alaihi wasallam kama nabi muhammad wa atruku dinu jadida lima naga dinu na ka tinu ka wa yan allahi wali mudinu abai wala dan adina na ka o joni adina dai ati adina dai abai wa yasaru min asnan ana ka dinu na ka ajiri ba mo igori o muri ai ori ba mesi yani, kabiru ha sabira ana demuna tenewe inan min allah eni allah wal uzza ati uzza ومنات ثالثة أورا أتي منات أنا كأنا مقاوم تاني وهو بلا تهبا وغيره أتنابا ولكني رفضت ذلك ọkàdé mi reject rẹ ọ̀nà ni yàgùn lẹ́yàtì ìwòjì rọ́fdà ṣẹ̀dídà òyì reject ọ̀yì dọ̀wà rẹ̀ mọ́nà ìkọ̀lù kálábàrà kì wọ́sàbtò aládìní láhẹ azọ̀já nínú yẹ̀pẹ̀tẹ̀ iná dínú mọ́rin wàhálà ti bá ìrọ̀sọ́lẹ̀ láì sọ̀rọ̀ alẹ́ sálám àtọ́ ìsà sí ohun tó mọ́rin sọ̀rọ̀ alẹ́ sálám aláìkọ́nà muhammad sọ̀rọ̀ alẹ́ sálám yẹn dɔ mɔni k'a ye Amma ama dɔ b'ale mɛrɛ wuli k'a ye fakɔla ama tun wa a taara ka bɔ ka taa budalɔ jɛnu mɔni k'a ka wɛbɔ kɔmɛ a da waa na waa ka waa ye bɔ mɔni yɛn so ye he want she want to know more.

an yi kallimu ni ka sai ni kare ka ne mi aw yi jallisu ni awa ka sai ya duke wa kawla lahum da ka awa kaye wallahi ma shi mure kun in ra'aytu ahadan minkum yukallimu halida mere nyanyi na wani ka kare halid la sanatu fi kaza wa kaza ma mere lo ile kaman wa haramtu ta'am bibi de yi si yo isolam ka ya ko ko le mi hijira la kala islam ere tu kawari islam ba ere tu halid ibn sa'id aka summa ina abi awa oh, bɛ yɛlɛma n'o ma ala mɛ summa ina abi adamu mana ani ta'am do yo min sare wa haramani min al-julus fil bayt do yo mi ka do du muni lo da kama yakuni wa qala li lokam kai izhab ya la'im jina to he wori so ti yonan he so jita a he ne ze we fa wallahi ma so more ko la atama ka ta'am me wa sare ore walakin ni qultu lahu fa kadim ka ka ya abdi me wadam in mana'atni quta we yo mi sare fa inna allaha yarzuquni o mori ba mi ze mi ma aishu bi mu'mini máa zawjatil mu'mina aláìka máa ara rẹ̀ rẹ̀ àti sí mọ́lá ìkókó mórí ọ̀rẹ́ yanu ẹ̀rẹ́ àníṣà muhammad ọ̀ka àwẹ̀rẹ̀ ọ̀n tó mórí ọ̀jà sí ọ̀nà rẹ̀ ká ọ̀ka kọ́lé ti yíma ẹ̀ka ní mórí ọ̀nà ìka yẹ ọ̀nà sí mùsẹ̀ ọ̀dà anáìka ọ̀dọ́ ọ̀nyẹ̀ ọ̀nà tó wà lọ́yọ̀ sọ̀tàwákàlà lọ́ọ̀ كانت أمة بنت هالي تسمع ذلك وعينها صغيرتان تجوزان المكان يعني أما طمع يعني إيه وي وي يعني وي وي أهلا إنما واعترف معيون واقترب من أبيها وهمزت بجنيه قائلة يعني دوتا مكبدان دوتا مكاتل ما تتان إسلامه يعني المنافق الإسلام ودام ọkùnkọ̀tọ́ mọ̀ họ́lì dì náà fìlà sọ̀dúrí họ́lì dọ́rù yà lọ́ṣọ́ lọ́ṣọ́ lọ́mọ ní dáàtì ra kahan wọ́kọ́ lọ́kọ́ kó tún máa wá ilẹ̀ dínà náà èmù bil iman wà á sìlámà má é àmù ka àmùrọ̀ ibùn sẹ́yìn ọkà mi iná nípa àbáná ìgbà mórí ọmọ mọ́rí iman ni dọ́dí islam lẹ́lẹ̀ mi yàní àmùrọ̀ náà ọ̀nyáradà وها هو معنا في الحبشة أنا يبيعت حبشة لنا ينم بجوار النجاشي أنا يبيع ọra aka ọrụ na jashi walakin na muka ban ọka were onye na dawa ban ibn ya ni islam ọnụ orugbe na ka ọ na ya kara ya na ya ni ndị ọdị ibn sa'id dọma ni ka anyị inú mọna ike ọdịdị islam yani amma ọ yi wuri dole wuri ka adane ọ ọ na am hali dare ka ke mata jadu ka kafiron yani adaw bana bana su dai ka go tutin ka wuri yani okoro ni mira ona islam ona mi do ati o isa si ani muhammad sallallahu alaihi wasallam yani ele no yani amatullah e ma hore e mera me eh ethiopia

ọni pàpà anáìké adamisọ́nà bẹ̀rẹ̀ fún mọ́rí sọ́ọ́lọ́ àrẹsálá dọ́kì iná nàjíyàṣe yòkòrè òkà sálàm awẹ́rí nàjíyàṣe àsálàmà ẹ̀wọ́ fún mọ́rí sọ́ọ́lọ́ àrẹsálá sẹ́nà àkọ́kọ́ amọ̀tòlá èkà ìsálàmù náà àìkọ́nọ́ṣọ́ ọdọ́ni sí ọdún mọ́rí sọ́ọ́lọ́ àrẹsálá yàní amọ̀tòlá

بسنده عن أم خالد يعني هون سنة عن أم خالد يعني أم خالد أنا ربي أمة الله لكن من ترون نقص هذه القميصة إن لون نكالون ما كتير فأسكت القوم إلى غنى دبوبل فقال لك إتوني بأم خالد نشر من خالد ẹnu ọ̀nà tó ń mi nìkan yẹ ó ṣe wọ́n ọdọ́kọ̀ wọlé wáyé wáyé wá sí kò ní ìyá ẹ̀ wá oye ko wɛɛlɛ ka se wa jɛɛbɛ ayi ka yɛ jɛɛbɛ ni wɔ ta yɛ nɛyɛ ka ahi abu abdulayi umuru kɔya ɔ umu anɔ ayi wɛ lɛ ka ta lɛ ŋa ŋɔnari umu yàrá ma ye yɔnɔ dɔn yɛ that is osem ne wana yɛ mi ka awo na lɛ fɛlɛ mi lɛ a se lɛ ha yɛ wɛn lɛ ɛlɛ sɔ yɛ ka ɔnyɔ ɔnyɔ ɔnyɔ ɔnyɔ kɔnɔ do mu sɛ yɛ lɛ dɔlɔ kɔnɔ lɛ abu sudɛsi ya nasaru mu salama ai mai ya ile ne tu jana yo ona marwa da mu mai ne da gura ne amma ne kwa wa da ga mu sai do ai do ya ne ne zai da kana yo because of ene eh, ne ga mu no lewa e wa do wa na nyamu lewa ye yo do mu yo da mu so la mu sai da ẹnu máa kà lẹ́nu pèlè ká àwọn yàda ẹ̀yà nìlú ká dáa ọ̀bẹ ẹ̀fọ́ mi lẹ́ ẹ̀wọ́ kẹfẹ́ ọ̀dọ́kọ̀nà rí mùsẹ́yìn ọ̀dọ́kọ̀nà rí àbúsù dẹ́ tọ́lá rí mùsàlámà lákàtà ní alẹ́ mùsọ́ ọ̀dà. <laughs> yàrá sẹ́mi àkókò yìí ẹ̀yẹ̀lẹ̀ ká ẹ̀ á máa nà ẹ̀rẹ̀ ọ̀ débà wẹ̀rẹ̀ ká ẹ̀yà nílẹ̀ ká dẹ́rẹ̀ ká ọ̀dọ́ ọ̀làwọ̀ ẹ̀wọ̀lẹ̀ àkúrẹ̀ àwọn ilẹ̀ ní ká anyátọ̀ ní àná náà ní ìlú ẹ̀mọ́lẹ́lẹ́ mọ̀ ẹ̀mọ́lẹ́ kọ́mọdún. ìgbà ìṣúwèé rẹ̀ ọ̀wọ̀ náà ìṣẹ́ ló làárẹ̀ ọ̀ làárẹ̀ rẹ̀ hàn ní àbáwọ̀dọ̀ tó mọ́rí sọ́rọ̀ àlẹ́sọ́lá lọ́kẹ̀ anáfún mọ̀họ́lì rẹ̀ ojú ẹ̀ ọ̀rùn mọ̀rọ̀ tó tó mọ́rí yọ mọ̀họ́lì láìka ó mọ̀họ́lì jọ náà ẹ̀yọ́ náà wà náà rí dọ́wẹ̀ rẹ̀ gbóòlódó mu di lẹ́yìn yẹn náà rí họ́lì dọ́wẹ̀ bá rí mọ̀họ́lì lọ́gbọ̀rọ̀ náà ló tún mọ́rí sọ́ọ́kẹ́ ìjọ tún mọ́rí sọ́ọ́lọ́ àlẹ́sọ́lá ìjára àfẹ́mẹ́ bẹ́ẹ̀ ló tún mọ́rí sọ́ọ́lọ́ àlẹ́sọ́lá lọ́sí àlọ́nà ló fi tirẹ̀ mọ́ka abùlé wàhálíkì ẹ̀rọ náà ṣíre dògbò yani ɔyi mani ka ɔna mani ka ɔyi si ma duwe ka ye ɔyadɔ nɔ wani kɔkɔdɔ ɔbi ɔfijɔ nɔ eti le ɛlɛ nɔ nkɔlɔ kɔmɔ mi kɔ a ɔfijɔ nɔ mantsi la lɔ jɔn tó mori ma ni le jɔn tó mori le ka ayɔlɔ nɔ n'olu la yinɛ wa lɔkɛ jɔn tó mori sɔɔla wa lɛsala lɔkɛ ha na sanna sanna ya o mɔ hɔni yani ɔsɔn nɔ la kɛlɛ wɛrɛ wa ke sanna yani ɛkure yani ɛkure no ne bara bi gɔre yani habasha ɔre ethiopia ɔre ama weki no ɔwura bɛ like language ɔno tó mo ní sɔrɔ ɔre àbí ìlú tó kúrè náà because ètí wọn máa ní ká ɔnà ɔnà yìí ni because haza sanna sanna ya ɔmu hɔli ó kọ̀ dọ̀dọ̀ dàkẹ́ ní ɛni wọn ɔmu hɔli nana zana we oyi moyi ana ko to mori sallallahu alaihi wasallam usawi bakariya do moyi we do she ko na kai o we inu jana aka ka hada khairu fi fi jasadika ya jasadiki ya muhammad hada sanna sanna yani mu holid na ya na ke yani mu oyi mi ba edu ko akwa awo sawa na me islam sawa na islam na do ya ka unu no we ahore ke ni abe me nyo hunu doyi aka enyi amemọ̀kọ̀ṣá tí ó mọ̀rí sọ̀rọ̀ àwọn tààlà hunu doyi aka enyi amemọ̀sílẹ̀ tó mọ̀rí sọ̀rọ̀ àwọn alẹ́sàlàmù wẹ́rẹ́ dá máa bọ́ sọ̀n ẹ̀rẹ́ ìjẹ́ anago dáadáa sọ́ra ìjẹ́ dáìka ayẹlẹ́ kaba bìtú dáìka ẹnujẹ́ wọn nyẹ́ mú hakẹ́lẹ́ ìjẹ́ kíngíngẹ́ kíngíngẹ́ muhammadu muhammadu lórí muhammadu international àwọn yóò náà yẹ lọ́ka ṣé muhammadu afẹ́mọ̀ kọ́ ọjọ́ akọ́dọ̀ yẹ lọ́dẹ̀ kọ́nà káwé muhammadu international shehu ibrahim ya fi international international muhammad ya yawo jẹni sọ́dọ̀ ní ẹ̀rọ yóò yọ international muhammad yẹ ní ìtàwọn afẹ́ lọ ìtọ́pá jọ́sí ìgbé ẹ̀ríká ó tún mú yọ̀nà náà mà nílẹ̀ ilé mi jẹun rí kọ́ ẹ̀kọ́ òmúra ló yẹ ọba muhammad amọ̀rọ̀ àyàbá yìí international muhammad ẹ̀ àkọ́wé òmùẹ̀fẹ́ sọ́mà zanayẹ̀lẹ̀ nẹ̀tẹ̀ mọ́rẹ́ mọ́rẹ́ sọ́ni yàpá kàdà yàní ọkẹ́ wọ̀nyí kọ́rin rọ̀ ẹ̀yìn ɔkadɔ wa baatɔrɔ a yɔka ye man rɔbu ka ɛnɛ bɛ mori yan wa man nabi yo ka ɛnɛ bɛ anibi yan wa maa dinu ka sɛbɛ di yan wa ayi na lɔ i bɛ mori yan wa yu ali mu ba sahaba dɔw mɛ ka ye ɛnɛ nyɔnsi asabi ɛnɛ rɔja lɔ wa nu wari dɔn wa sɔɔli dɔw mɛ k'e ye o nyɔnsi lɛ kuma kumi e ji o esikɛlɛ na k'e lɛ kuma de ye ewu ka ye ɛhɔn da ka ma ada yɛ adama wa fɔlɔ yɛlɛ na yɛ mi lɛ sẹ́nu wọn máa yẹ́mí rẹ̀ ẹ̀kọ́ wẹ́rẹ́ àdábíyẹ̀ ní rọ́jà lọ́wọ́ wọn mọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí mẹ́nu mẹ́nu lẹ́kọ́ tó mọ̀ ní sọ̀rọ̀ wà lẹ́sẹ̀dá mi sọ ní ìdàpọ̀ brothers ọ̀hà ẹ̀yẹ́ ń jùlọ gẹ̀ <laughs> so wọn náà mẹ́nu mẹ́nu ló kàmí rẹ̀ bẹ́ẹ̀ mẹ́mí rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa kàmí o <laughs> oye kò tó dà èjì ní dé èjì wọn nínú mọ̀ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ àdàyíká ilé tébùlẹ̀ mà ní ìyẹ̀lá mi amma ji wa ba ta ni ba mu ne da mi re bere ma do ne ba ka mi na ma re se wuli ja se ka o na ne ko ji ma la sa me wa da no ba ta ni ba mu ne na ba mi ra a mi ro ne mo ma bi re to a don ko mo sa ala sa a ta bi na ga la wa no wa da e ne me no me no de de e sa ma de de de ne ni lo to mo ni e ya ni nya mu se na to mo sa ala sa la ni ne je ka e yo to mo ni mi ko ba ni sai ni da mu Zawele soila amira kunya mun sare ma yi mona mona bi anye any side amira ma ne da o sare da kwa bi tai aya on umira odo me ka e wa ona no je ne sai ka buru buru ka e ha waje ha dako ya fazul fatiha dum ko yo wa fi suratul fatiha wa suratul ikhlas at suratul ikhlas wa mu'azzatain at kul a'udhu bi rabbil falaq at kul a'udhu bi rabbin nas o me buru ya wa dum me ke o je wa ha يعني إن شاء الله أمور يزيدان من أجل أجل لا يبقى ọmọ tó náà wọ̀ta ààlá ọ̀nà òkòdì ẹ̀mọ́nà òkòdì lómúrí ọ̀mẹ́ sánáwà àbí òkòdì sọ́nà ọ̀dà àmẹ́má káwọn ìgbọ̀n ká ní kàfẹ́ mara nye me so ɛwun ɔrɛ ni agobe ozi anayika yaba nnadɔ mɔyila yaba yi do tenyi jɛ ina tinyɛ nanu yaa sɛ ɛtɛ da ika sɛ ɛtɛ tɛ ba dini do mori o mozi anayika yi yaara sɛ ɛtɛ tɛ ɛbɛ wɔlɔ do sɔɔli oyo kumokumu yadu o lana anayika ba badu ya ye bada ma تركنا هذه الآيات أو يمنع فيها هذه الأمثلة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك